فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا معشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبعد أترى الجنة محمد sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́run bá tí ó tún kádàrá iná ọlá iná àánú ẹ̀ tó tún ní kí a máa pàdé lórí ètò yín ètò wa ètò àlùdáyà léyìí tí Abu Aiman al-Asari lórí kalẹ̀ báyìí wà ní ìsúlẹ̀ agbódò láti mọ tukọ̀ ètò ní ètò ọ̀hún àbínú ọ̀dọ̀ sọ̀hánù ọ̀tàlá gbogbo àwọn ilé tí a ti ń sọ láti wá bẹ́ẹ̀ ọlọ́nkójọ kó fi sínú ìlànà àtẹnú ìtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa àti àwa tí à ń wí àti àwa tí à ń gbọ́ yọ̀rọ̀ àmọ̀ sí alhamdu rahimi kọ́lọ́n bàdìkẹ́ bàdìkẹ́ látọ̀jọ́ kí ó ìyẹn sọ ọlọ́run à ń sàlàyé nípa àlámọ̀rí ilé tó ní nǹkan ṣe pẹ̀lú ìmọ̀lẹ́bọ lẹ́rù ilé tó ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìṣe lásán àwọn lórí agbọ́n ní àyàtọ̀ ọlọ́run ọba àdìsọ́lá sọ̀rọ̀ wípé wàyí ń tẹ̀lé ogún ìláyọ̀ tó máa ń dùn àrà ọlọ́ni àwọn èèyàn àwọn tẹ́ ń pè wọ́n tẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n yìí láyọ̀ tó máa ń dùn àrà wọn gbọ́n ọlọ́sẹ̀ yìí wó mọ́tàjọ́ àtìrà káàkiri ẹ̀rọ aṣọ wípé ká gbà torí ìdídà yàní sálámà ìdídàdà rẹ̀ ká gbà torí ìdídà rẹ̀ pé ó yá wọn gbọ́n ọlọ́sẹ̀ yìí ká ní wọ́n ti ẹ̀gbọ́n yìí gan mọ́tàjọ́ àtìrà kan wọn lè dá yín lò wọn lágbára láti dá yín lò bá a kọ́ àbùkù ẹ̀kọ́ mọ́ afáàní nàá àti asnáà gbogbo àwọn òṣàtàwọn ahu pè tí iwu tọ́nà ọba subhanahu wa ta'ala sílẹ̀ tí ti ń pè wọ́n yìí àwọn yìí wọ́n gbọ́n nǹkan tí wọ́n wí wọ́n lọ́kùn ìdọ̀ ànàhà sẹ́yà káṣí ẹ̀wá tó ń pé nítorí ìyẹn jíjà tágbà wípé wọ́n gbọ́ mọ́tàdáàbà wọn lè fún yín nínú bẹ́ẹ̀ lè kódà tó ń bá gbọ́ wọn ní sínú orí wọn ní sí láǹfààní kankan láàyè sọ̀rọ̀ láì ní àǹkàṣe ọlọ́run bá náà rẹ̀ nígbà tí ànábì Ibrahim pàápàá jùlọ bàbá wọn ìyá abàtà bàbá ọ̀nà máa là yẹn fún kí ló dé tẹ̀ ń fún nǹkan tí ò gbọ́n tẹ̀ wọ́n lè gbẹ́ ojú sí ara ìlú ṣùgbọ́n ojú náà kò ṣàǹfààní wọ́n lè gbẹ́ etí sí ara ìlú ṣùgbọ́n etí náà kò ṣàǹfààní ọ̀la ìlú ní àkàṣà kò sí nǹkan kan tẹ́ ẹni sọ pé ẹ fẹ́ gbà lọ́wọ́ ọkùnrin tó lè fún yín kò sí ààbò kankan tẹ́ ẹni sọ pé ẹ fẹ́ sáàdì kí àwọn òṣàlù yìí kò sí kankan náà tí wọ́n lè gbọ́ kò sí kankan náà bùkátà yín pàápàá tí wọ́n lè gbọ́ fáyidà kan kàkàlì nígbà sọ yìí tó bá yẹ kí bó ṣe wá ní

ọlọ́wọ́ bá sọ̀hánù àbálá òun ni àpèjúwe ilé tí ó ga jù jẹ̀rọ mùsùlùmí a rí pé àyà tó ń fún wa a rí nígbà tí wọ́n bá ń pín ọpọlọ wa nítòsí àwọn òkú tí a lè ní òkèlè alimọ́nù ló sì túmọ̀ rẹ̀ wọ́n ń sọ àtàkì ìta àwọn ìtumọ̀ àwọn kan wọ̀nyí eléyìí òun náà lọ fún gbogbo nǹkan kí nǹkan tí a bá sọ wípé àyíjọ́sìn lẹ́yìn ọba subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan tó tó ní kó jẹ́ bó ti ilẹ̀ wọ́n pọ̀ tó gbà ní àbùkátà wa eléyìí nínú àwọn nǹkan tó ká àwọn tètè yìí lágara òun ni eléyìí jẹ́ torí pé àwọn tí àwọn tètè yìí tí wọ́n sìn bàbá mi wà Muhammad sallallahu alaihi wasallam tó wá dé tó ń pè wọ́n sí wáhádà ìlọ́ọ̀hìn alkọ̀ọ̀nà tó ń sí ìjọsìn ọlọ́run ọba subhanahu wa àti ìṣe ìjọsìn láṣọ fún ọlọ́run ọba subhanahu wa nìkan ọba kàyàkàyà ọba alágbára eléyìí a làákàyè wọn ó takò ọpọlọ wọn ó takò pé àwọn tó ń òtún á ní àwọn tó ti fi ọ̀ká fi wọ́n lẹ̀ kọ́ wá jẹ́ pé ẹyọ kan ṣoṣo ìlànà tuntun ni ìlànà nínú àwọn tó kó wàhálà bá làákàyà àwọn lọ ní ìlú mọ́ká òun ni àwọn kan tí ló wà ọlọ́run ọba ti tó bá gbogbo àwọn tó jọ yìí tẹ́ àwọn gangan lọ́gbẹ̀dẹ̀ àjámọ̀ wọ́n tètè fèrí pẹ̀lú yín wọ́n ní àwọn òmọ̀ nílé o gbogbo ilé iṣẹ́ ìṣe ẹ̀yìn rẹ̀ ti fúnra yín àwọn òṣèlú ọgbọ́n ní iṣẹ́ ilé yìí lè pè báyìí àlọ́ ọ̀rọ̀ta lẹ́yìn ìgbà tí ẹ̀ka ọ̀gá gbọ́n mọ́ olùgbélé ọmọ wáyé gbọ́dọ̀ nípa ọlọ́run ọba àmúfẹ́ọ́lá àmúláàmú ìlú ọba tó ọba tó nímọ̀ àti nǹkan tó yẹ pé kò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ bí ó ti rí ọlọ́run ọba sọ̀rọ̀ nìkara ó nímọ̀ nípa rẹ̀ eléyìí ló fa tí àwọn àfọwọ́ onímọ̀ tàhíì wọn máa ń sọ wípé ìyá aláwọ̀ ọlọ́run náà ká ọlọ́run ọba sọ̀rọ̀ nìkara ó mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ṣáájú wọ̀yá aláwọ̀ fún ọlọ́run ọba ó mọ̀ nǹkan tí lọ́wọ́lọ́wọ́ òun ọlọ́run bá sùkánù wàtálá òun ló mọ̀ òun ló sì ní ìkápá ni lórí gbogbo nǹkan eléyìí nínú àwọn tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí ọlọ́run parí ẹ̀ ní wàhálà yìí ní mùsùlùmí kọ̀bí kò sẹ́ni sẹ́ni tó lè fún nípa bí àwọn nǹkan ti ń lọ àti bí ó ti rí lọ́dọ̀ ìgbà àti àti ní àlàyé àti ní àdéhùn pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá dèrò àmọ́ wo agbọ́n rẹ̀ mọ̀táyì ilé tí ó jẹyọ nínú ayé àti àkàyè àti àlàyé tí a fi òun náà ní pé ayé tí máa ń àwòwá tù sàlámù ọ̀yọ̀mùdúnà tó àlámọ́ sálámù àdúgbò ǹjẹ́ àwọn òkú tí wọ́n bẹ nínú ìfà tí wọ́n bẹ nínú sàárè tí wọ́n bẹ nínú tẹ́ta àfi síbẹ̀ ǹjẹ́ wọ́n máa ń gbọ́ tí a bá sálámù tó ǹjẹ́ wọ́n sì máa ń dá àwọn sálámà àfààní ìsálápà fún ìdáríta aláàtọ̀lẹ̀ ọ̀nà méjì ní àwọn àfà ni wọ́n gbà fi fi ìmọ̀ hàn ara wọn lórí ọ̀rọ̀ yìí alikọ́lù awal ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ anil àbúwáta láyé fún ọdún sálámà wọn náà yẹ kí àwọn òkú wọn sì gbọ́ sálámà wàá náà kọ́ ọ́ làlẹ́ sí ìṣòro sálámà fún ìyẹn wọ́n ní ọ̀rọ̀ tí a máa ń sọ ilé tó wà níbàámu sí súnà lórí wípé tí a bá lọ bí àwọn òkú òní tẹ́ káwọn sọ fún wọn pé sàlámà àlékún yá alàdíyàrì nínú ìmùsùlùmí náà wọ́n ní ìdílé náà àǹtùn lánàá sálákún ọ̀nà àmìlákùn sábáwọ́ lọ́sàlùlọ́hà lánàá wọ́lákùn àlàáfíàtà wọ́n ní ọ̀rọ̀ yìí kò làbújẹ́ sí wọ́n ní ẹ̀rí gbólóhùn pé ojú àwọn apáàtì wọn sọ ilé ojú tó ń mú ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ òun náà nígbà sábà yìí pé àfẹ́ránù àlẹ́kọ̀ àlàáfíà tó máa jẹ́ kí ní o ẹ̀yìn tẹ̀ níbi wọ́n ní ilé ìdò àrùn láàrín sọ̀rọ̀ bí nǹkan tọ́ba àdúrà ni ṣùgbọ́n àrùn kan wípé kájọjọ máa bá ẹni tí ń wà ní tó wà ní ìta ẹ̀tọ́ àmì pàrẹ̀ ká máa bá sọ̀rọ̀ kó náà mọ̀ fún àlejò àjọ àyíkòdò ṣùgbọ́n kì í ṣe ní tó bùkátà ṣe kan fún wa ní ìlú súnmọ́ àlàfà bí na ìgbà òun káàkiri ẹ̀rọ aṣọ wípé torí ilẹ̀ dídà káàkiri wípé for argument sake wọ́n mọ̀ gbọ́ kàmọ́ dá àti ilẹ̀ sọ nínú ẹgbẹ́ bó ti wá ní nínú tí wọ́n gbà wá eléyìí tí àwọn náà tí wọ́n fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé àdìsù náà àdìsù lálàáfíà rẹ̀ yàtọ̀ ní ìta pípẹ́ ẹ̀rí ọmọ mi ìgbà sálámà aláṣákùn yàrí fún ìdúnyà tí ó bá sálámà sí ẹni tó mọ̀ nígbà tí ń yẹ ní ayé rọ́dà lọ́wọ́ àlejò owó háhù ọlọ́run ọba àlékẹ́lá ni ó dá ẹ̀mí rẹ̀ padà ní àsìkò fàrọ́dà sálámà yóò sì ẹ̀kọ́ wà lórí ẹ̀ ṣùgbọ́n ká tiẹ̀ wá sọ wípé ká gbà wípé àdìsí àdìsí lọ́làṣúà ìdá kánú lẹ̀kùnà òun sàlámù tó bá yẹ kí wọ́n ń gbọ́ sí sálámù sí àwọn ará ilé sálámù sí wọn ọ̀yẹ̀rù dúnà ọlọ́run bá ní kíláàsì bẹ́ẹ̀ ní padà sí ara wọn láti dá sálámù wọn padà ọ̀la ayélujára ayélujára owó kúlàṣẹ eléyìí kò túmọ̀ sí gbogbo kan ló ń gbọ́ kò túmọ̀ sí pé gbogbo ní tá a bá ti sọ ilé ìgbẹ́ wọn náà ni wọ́n gbọ́ na ụe aọke le kwe a ọụ ha iaa a aa ụlaaoei uaa ahụ na ní dúró nìgbà tí wọ́n fi ọlọ́run bá sílẹ̀ tí wọ́n pè láàyè fún àwọn ẹ̀fà wọn gbọ́ àjọ àtẹ̀yìn gbogbo tẹ́lẹ̀ lè lọ wọn kò gbọ́ wọn gbọ́ pé ẹ̀ ń ṣe àwọn wọn gbọ́ pé ẹ̀ ń pè wọ́n sí bùkátà kan wọn gbọ́ pé ẹ̀ ń béèrè àlámọ̀ nígbà tó rí lójú tí ẹ wá fẹ́ wá àlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá kò sí kankan lẹ̀ sí àwọn ọ̀rọ̀ tí wọ́n ti kí ni tí wọ́n gbọ́. Fàlàyé ń pè àlọ́ wọ́n lé lẹ́yìn lórí pàtó jẹ́ pé kò sígbà láti fún wa láti jọ pẹ̀lẹ́ rẹ̀ ní pé àwọn òkúta ẹ̀ lọ́ọ́ báyìí àwọn òkúta ń bẹ ní ọ̀sà tí wọ́n láǹfààní kankan tó fẹ́ fi fún ara yìí wọn tí ẹ pé ara yìí gbẹgbẹ ní ó ní bùkátà fún wọn ṣàdúrà fún wọn ara yìí gbẹgbẹ ní bùkátà fún wọn fi ọ̀rọ̀ wọn sínú dùá kọ́nà ọ̀gá àdìsára kó sàdékù fẹ́ wọn òkú ò lágbára òkú ò ní ipa kankan tó lè sà fún alàyè alàyè nǹkan ló fẹsẹ̀ lẹ́yìn pé ó ní ipa olùgbà tó òkú wọ́n ti láǹfààní kan yóò bá tó ṣe lápọ̀ lórúkọ rẹ̀ ní yóò gbé kànga lórúkọ rẹ̀ ní yóò gbòjì eléṣe lórúkọ rẹ̀ ní gbogbo àwọn ìtàn yìí nínú àwọn ọ̀dọ̀ tí ọ̀dọ̀ tí a là yìí tó fi lè ṣàǹfààní fún òkú wòlélẹ̀ ọlọ́run bá sùpánà wọn sálà ọlọ́run bá àdúrà fi rẹ̀ wípé nínà fún dájúdá àwọn àwọn tí ẹ̀ ń pè yẹtùmọ̀ fún náà tó á láyẹ̀ fún mọ́ tó á mọ́ ìṣòro wọn gbọ́ ohun ìyáàna ara kúfọ́ fi Qur'an torí pé ìwọ̀n sọ wípé wọ́n gbọ́ ohun àwọn èèyàn tó ń pè wọ́n wọ́n sì ń dá wọn lóhùn wọ́n sì ń bá wọn bí abùkátà wọn eléyìí gangan fúnra rẹ̀ àyẹ̀lò kúfọ́ ní bí Qur'an ojúlówó ìsìnkè ìrírí pẹ̀lú àlùkùránì pẹ̀lú ìyẹn pàtàkì yẹn ìhàrà wọ́n ní pẹ̀lú àlùkà wá kò sí láàrin ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àmẹ́gbọ̀n àbùkọ́nù sọ́lá tó náà sọ pé káwọn sọ tá a bá ti lọ sí iṣẹ́ pé àsàlámù àlékún dára tó ní òmìnir ní àlàáfíà ọlọ́run tó máa bá nínú gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbé ní ìta òkú gbogbo ẹ̀yìn tẹ̀ wà ní ibi àdájọ sọ́lá sọ́lá àdájọ tẹ̀síwájú ó sọ ní ìlú àbámọ́ ìdáwà lọ sí sẹ́yìn pé áńtùm lánàá sálàfù ẹ̀yìn tẹ̀ wà níbí ẹ̀ gbáwájú wa ìtumọ̀ rẹ̀ ní pé ẹ ti ṣáájú wa kúrò ní ayé wà nahnu lakum taba'u àwa tí àwa bẹ̀rù rò náà lónìí láìpẹ́ láìpẹ́ ọjọ́ kan ń bọ̀ tí wọ́n gbé àwa náà síbí ọjọ́ kan ń bọ̀ tí wọ́n kí òun bá àwọn ìmọ̀ra ọjọ́ kan ń bọ̀ táwọn náà ti fi wù tí a sùn tí a lè jí mọ́ ọjọ́ kan ń bọ̀ táwọn sọ tí yóò jẹ́ pé aṣọ yẹn wà kọ́ láàbọ̀ ọjọ́ kan ń bọ̀ jẹ́ pé àmọ́jú ọjọ́ náà ṣùgbọ́n òun alẹ́ ọjọ́ náà inú sàárè ló ti bá wa gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn ọba kọmi náà tí wọ́n sì wòye sí wọ́n ó mọ̀ dájú pé à ọlọ́run bá subhanahu wa ta'ala tó lè gba ẹ̀mí wa nígbà tá a bá sùn tílẹ̀ bá wa mọ́ ó tún lè dá ẹ̀mí náà padà à àjẹbí pé gbogbo ẹnikẹ́ni tó bá fi ọlọ́run ọba yìí sílẹ̀ tí kò sí gbogbo ẹnikẹ́ni tó bá fi ọlọ́run ọba yìí sílẹ̀ tí kò bẹ̀rù ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá fi ọlọ́run ọba yìí sílẹ̀ tí kò wárí ẹ̀ tó ń wárí nǹkan míì tí ń bẹ̀rù nǹkan míì tí ń dúnmọ́ fún nǹkan míì tí ń gún ẹran fún nǹkan míì tí ń pèsè fún nǹkan míì tí ń pèlérí fún nǹkan míì à ó dájú wípé tí ọlọ́run bá àlejọ́lá tó nílò èdè lórí wa tó bá fi ẹni náà tó bá fi sínú ìyà lọ́jọ́ bẹ̀rẹ̀ kíá náà kò sí ẹ̀dì kankan kò sẹ́ni kankan tó sọ wípé ọlọ́run bá àlejọ́lá kò sí é kò sẹ́ni kankan tó sọ wípé ọlọ́run bá àlejọ́lá kò gbìyànjú tó àrùn pé gbogbo àwọn ìṣe wọ̀nyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala kó lè ní àbújá nínú wa lórí rẹ̀ tẹ́yìn kan náà adúlọ́dọ̀gbọ̀dà lùdí àmọ́ kó mọ àwọn sọ fún ọ̀sẹ̀ àbúrò ọlọ́run a ní ìmọ̀ ní ìbámọ́ ti ti báyìí ọlọ́run bá àlejò ọlá ó ti kìlọ̀ fún wa nínú àlùkò àrùn kẹrin alámúyá tí kò rúṣùlù mí kún à ìwòlẹ̀ wa ń sọ nígbà tí ẹni kí ẹ tó wá ń sọ ọlọ́run alámúyá tí rúṣùlù kún ṣé àgbé òbí ṣẹ́ ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́wọ́ tí wọ́n ń pè ní gbà ẹ ti sọ lọ́wọ́ ẹ mọ́ ṣe bọ̀ ẹ mọ́ ẹ mọ́ ọlọ́run ẹ mọ́ ìwé ọlọ́run ẹ mọ́ ọlọ́run ẹ mọ́ ọlọ́run ẹ mọ́ ọlọ́run bá ní tí wọ́n sọ fún níjọ́ náà ní bẹ́ẹ̀ mọ̀tọ́ ọlọ́run ní nǹkan tí wọ́n ti rò wípé àwọn àwọn ti ní kọ̀rọ̀ ó ti wá di kíni ó ti wá kílẹ̀ àti wọn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ káájú nígbà tí wọ́n ń bẹ láyé nígbà táwọn ànájú ọlọ́run ọba àlejò là ń pè wọ́n kúrò níbi ìjọsìn ẹ̀bọ tí wọ́n ń pè wọ́n síbi ìṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n ń ṣe kan pè látò wọ́n ń pè ọ́ kán jà ní ìdílé síbẹ̀ ọlọ́run àwọn kìnìyẹ ti wá kílẹ̀ àti wọn lóògbé ọlọ́run ọ̀làwọ̀ dúró pé e. tá a bá fún wa dáhùn padà sáyé gan tẹ̀lé kínní ìsìn tọ́nà ọba ń sọ̀rọ̀ sọ́ọ̀tù àná àmì ìsìn pé wọ́n àwọn òbí dáhùn padà sáyé mọ́ ìgbà tí gbogbo tí wọ́n pè ní lọ́gbọ́n ń sọ pé ta ló dọ́rùn bọ̀ ẹgbẹ́ tí wọn náà ti máa sọ táwọn tó máa ń ṣe wá sí fún ọ táwọn tó máa ń bọ sọ̀rọ̀ ọlọ́run táwọn tó máa ń fi ìmọ̀ ẹ̀sìn ọlọ́run ọba tó máa fi ń bọ ẹ tó mọ̀ pé tí wọn náà máa ń ṣe ẹ dákẹ́ ta ló dọ́rùn bọ̀ ẹ tó dọ́rùn bọ̀ jáde lákùn ẹgbẹ́ káwọn èèyàn ìjọ láìpẹ́ mú àfẹ́kẹ́ nìkan mọ́ ìjọ láìpẹ́ rẹ o ṣùgbọ́n ilé ìta ń sọ̀rọ̀ kò sẹ́ni kankan tí ó sọ fún wa tó bá dé ìrìn ìjà náà táàbù ní bí àwọn nǹkan tá à ń sọ yìí fún gẹ́gẹ́ ní clear cut evidence yìí pé ọlọ́run ọba subhanahu wa ó ṣe tán láti fìyà jẹ ẹnikẹ́ni tó bá kùnà láti jọ́ sí ìlú ṣùgbọ́n àtàlà ọlọ́run bá ní gbàdá dáhùn máa ká ní fún mi kọ́bì wà láwọn òbí là á dùn ìmọ̀ nùhún ánú ìpàdé nùhún làkàdìbò ọlọ́run ọba ṣùgbọ́n àtàlà ọlọ́run bá ní àwọn nǹkan tí ó pamọ́ sí wọn tẹ́lẹ̀ tí wàá kílẹ̀ àbáyé àwọn nǹkan tọ́lẹ̀ pé ti fi lójú nínú yẹn tọ́lẹ̀ ti ó wà tó fi kọ́ náà bá dáhùn padà sí ayé ọlọ́run ọ̀làwọ́ òdu làádùn mọ́ lòó àná ọlọ́run tá a bá dáhùn padà sáyé náà ẹ̀bọ tí wọ́n kú sórí ẹ̀ tí wọ́n gbọ́ràn sí àwọn àfáà lẹ́nu tí wọ́n gbọ́ràn sáwọn olùpèpè mọ́ tàwí ìgbẹ́ni ẹ̀bọ yẹn náà ìdí rẹ̀ náà ni wọ́n tó padà sí eléyìí ló fà á tí àwọn àfáà sọ wípé ọlọ́run yá aláwọ̀ wàmọ́ yàtọ̀ wàmọ́ lámúyàtọ̀ làwùká ẹ̀fẹ̀ yàtọ̀ ọlọ́run ọba àríṣọ́lá ó mọ tó ṣẹlẹ̀ lánàá ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àwọn nǹkan tí ò fi ẹ̀wà ṣẹlẹ̀ pàápàá táwọn nǹkan yẹn bá padà ṣẹlẹ̀ bí ó tún ti rí kọ́lọ̀ rẹ̀ àwòrán tí ó dùn wá ọlọ́run ọba sùhánù ọ̀tàlá ó nímọ̀ nípa nípa gbogbo ẹ̀ gbogbo àwọn aráàlú àti ó ń dúwa níbi gbígbé àgbùdọ̀ jọ́sìn fún ẹnì kankan àti ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba tá à ń sọ yìí òun náà ní àlùwáhà ọba ẹ̀kan ṣoṣo alikọ̀ha ọba alágbára alikẹ́bí ọba tó tóbi alhakim ọba ọ̀jọ̀gbọ́n alghani ọba tó rọrọ̀ kúrò níbi gbogbo nǹkan asọ́mọ̀dù ọba tó jẹ́ pé gbogbo nǹkan ni ó mọ̀ ọ́n wá ní wá tọ́jọ́ rẹ̀ gbogbo nǹkan ni ó mọ tòǹta rẹ̀ sí ah, a ọlọ́run ti bá ìfún mi bá gbogbo ṣe ń sọ̀rọ̀ lòmìnira ń sọ̀rọ̀ làgbà ń sọ̀rọ̀ lọmọdé ń sọ̀rọ̀ làgbà ń sọ̀rọ̀ gbogbo olórí ń sọ̀rọ̀ ẹlẹ́mù ń sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ asọ̀rọ̀ ọba tó jẹ pé gbogbo tó dá pátá ni ó mọ ronú sọ ọlọ́run ọba sọ̀rọ̀ àtàlà gbogbo tó bá dá pátá náà yóò mọ mú kan ọlọ́run bá yóò mọ fi nǹkan sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run mo fẹ́ kò sí báyìí fún mi ọlọ́run mo fẹ́ kò sí báyìí fún mi ọlọ́run ọba tó wá jẹ wípé gbogbo wa náà la confam la affam pé òun ni kọ́ọ̀dù ló ń àlàáfíì ṣe òun ni ọba tó lágbára lórí gbogbo nǹkan ó ti wá jẹ pé ọlọ́run ọba náà la tó ń bá ń wá jẹ̀mọ́ràn ó ti jẹ́ wípé ọlọ́run ọba tí a sọ wípé òun ni ọba tó dá wa tó sì ní ìrètí ìgbà ìjọsìn lọ́wọ́ wa òun náà ló sì lẹ́dọ̀ọ́ kásìdẹ̀sì fún ó sì wá jẹ pé ọlọ́run bá yìí kan náà làwọn àwa orogún pẹ̀lú ẹ̀ ìmọ̀ mùsùlùmí àárí wípé tó bá jọba ìkíyàmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sẹ́ni kankan tí ó jà yẹn lọ́wọ́ bá kò sẹ́ni kankan tí ó jà yẹn lọ́wọ́ bá subhanahu wa eléyìí nílẹ̀ inú àdìsí ìyá wa Aisha fọlọ́wọ́n bá àdékọ́lá fi ọba àyọ̀rọ̀ sí wọn wọn ni máa ń lu iṣá òdìbà gbogbo ẹnikẹ́ni tí ọlọ́wọ́n bá àdékọ́lá bá ní èyí ní ọjọ́ ìgbàlá ìyáwó yìí ní lágbájá lọ síbi ń tó o ṣe lọ́jọ́ báyìí bóòlù ló ti jẹ́ bẹ́ẹ̀ kí ló tó ṣe báyìí gbogbo ẹni tọ́lọ́wọ́n bá àdékọ́lá bá fi bóòlù rẹ̀ fún ọ lágbájá bọ́ síbi wá àròjọ ilé à òdìbà ẹni yẹn ò ní wà nìyẹn náà láì tó fara gbá iná náà gbogbo àwọn kan wọn ní yàtọ̀ alákùn di owó nígbà yìí ó ní nǹkan ṣètò pẹ̀lú ìmọ̀ tí ó pamọ́ tó yẹ pé láàyè àdínkù ha àhàjọ ńlá náà àti láàrùn lọ́wọ́ àlàdá yìí ẹnì kankan ò ní àwọn nǹkan ò àti ẹni tí ọlọ́run ọba àyíkẹ́lá bá fi ìmọ̀ rẹ̀ mọ̀ mí rúṣùlì yìí nínú àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n á àti àwọn ànájọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn ọlọ́run ọba gbogbo àwọn ọ̀rọ̀ tá sọ ìjúwe ló jẹ́ o ìtọ́ka ló jẹ́ o báyìí fún jàtùn alẹ́ náà náà ẹ̀rí náà jẹ́ mi ìṣó òun ló jẹ́ lórí wa wípé lẹ́yìn ìgbà tá gbọ́ àwọn ìṣòro tán àti gbọdọ̀ padà síbi ẹ̀gbọ́n àti gbọdọ̀ padà síbi ìmọ̀ ìjọ́sìn fún àwọn òkú àgbọ̀ padà sí ìdí ìjọsìn fún àwọn nǹkan míì àtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ọlọ́run ọba lórí gbogbo pípátá definitely òun náà ló ní àkíyà sí ìsìnkọ́kì ìbára òun náà ló ní ẹ̀tọ́ sí wípé àgùdọ̀ jọ́sìn fún kankan àfi ọlọ́run ọba òjíṣẹ́ kan tí wọ́n ránṣẹ́ ò lẹ́tọ̀ọ́ síjọsìn wa àbọ́lọ́wọ́n bá so fún anísìn àdúpẹ́ fọ́lọ́ òjíṣẹ́ yẹn là wá ń dúpẹ́ fún ádà fún fúrúǹdìlà ilé ìṣèkìfìrí ni pẹ̀lú ọlọ́wọ́n ọba sùkánù wàlálá wàlá ànàbí gbogbo kọ̀rọ̀ bó ànábì kan tó súnmọ́ lọ́wọ́ ọba kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wàlá wàlúù mu'allam àbí wòlíì kan tó yẹ wípé wọ́n fún nímọ̀ tó lóye òye tó wá ní ogunga fúnra rẹ̀ fi jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala wàlá máa máa tàhádà wà ní ìgbà tí púpọ̀ tí ìwà jáde láyé àwọn èèyàn wá sọ di sọ́nà àwọn èèyàn sọ di òǹkà táwọn wá ní ó gba àwọn nǹkan wọ̀nyí ó fún ìlà ṣẹbọn ní pẹ̀lú ọlọ́run ọba àdìkọlá iṣẹ́ kékeré sí kàkání ọlọ́run ọba subhanahu wa ta'ala ni abẹ́lẹ́ ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala kó sì wá ní ẹrú tí ó mọ ojúṣe rẹ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sì wá ní ẹrú tọ́lọ́run ọba àdìsọ́lá yóò gbà àbọ̀ rẹ̀ ilé ìtàrí ọlọ́run ọba àdìsọ́lá tó jọ kó fi sínú ìlànà ìlànà ti wá yọmọ rẹ̀ fáwọn ọmọ ọmọ lónìí ìlànà àtàlọ́ àdìsọ́ ìgbésẹ̀lẹ̀ tọ́ ìmọ̀ ya àbú ayman àlàáfáàní ètò ìdágbére títí jọ́mọ̀jà táàmù àpàdé lórí ètò ní ètò wa ètò àtìdáyà wípé ìkọ́ọ̀rù náà alaikum warahmatullahi wabarakatuh